بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه أدعوكم الله سبحانه وتعالى أترك لهم أتيك محمد صلى الله عليه وسلم àtàwọn sọ̀hábà ìkìrọ̀ àti àwọn tán fi dáadáa tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala wípé kọmíṣà sànù wa kí ó fi ẹ̀ṣẹ̀ wa lédèdè ó gún wa ní àgbọ́yé ìmẹ̀sìn jù báyìí lọ tòró wà nù hadith ń àwọn olóńgbò tà lẹ́yìn sọ pé màá yúrì di láàbù bí ìkọ ìrọ́n ìfàkíhì òfin dín gbogbo ẹni yòówù tọ́lọ̀ ń bá fẹ́ dáadáa fún tọ́lọ̀ ń bá ro orin rò ó ìfàkíhì òfin dín yóò fún lágbọ̀ọ́yé nínú ẹ̀sìn. àfáàwá ibùdó hajar alasqalani rahmatulahu ta'ala nínú tíra àwọn sáyẹnsì sáré ìsọ̀rọ̀ ìbùkọ́ orí nípa tó lè bá rí wọ́n sọ ń bẹ̀ ó túmọ̀ sí pé kò sóore kankan bí kankan ẹ̀ẹ́gùn táǹtì lóore òun kọ́ lóore ojúlówó oore gan-an tọ́lọ̀ wọn ti fún yẹn nú ayé òun kí ni o àlìfíkì fòfì dín kéèyàn ní àgbọ́yé nù ẹ̀sìn tí bó ti dájú ó sì sọ ìpè àlọ́ sùnkáàdì wọ́n ta àádá kọ́dá wa ń torí nǹkan méjì àbí torí kí ni o nítorí ká lè a mọ̀ ṣe òun ọlọ́run bí yẹn bá wá ń ṣe náà ń ẹ́ ẹ̀kọ́ sànṣẹ́ pé ń péré bẹ̀tí yẹn bá fi àgbọ́yé kún máa ṣe ọ̀lọ́ ẹ̀yìn ló dáa jù irú àgbọ́yé téyìn fi ṣe ẹ̀sìn ọlọ́run téyìn fi bá inú ọlọ́run pàdé ọlọ́run ṣàfikún ọdún báyìí lọ. ẹ sì rí i pé nínú àdúrà tànẹ́bí máa ń sọ̀rọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ náà nùnú bí àfàwà abdullahi ibn abbas rọ́ọ̀sì ọ̀gbọ́ wàhánìhùmá wàhánìhùmá ànábìnrin kí ni aláhùnmá àdémùhù tàwé wọ̀fàkì ìfọ̀fẹ̀dì ọlọ́run takùn mọ́sá bùn ní màá bá àti fún àlùkòrò àì wọ̀bà nìkún lágbọ̀ọ́yé inú ẹ̀sìn ọlọ́run mọ́sá fáwọn ní lágbọ̀ọ́yé inú ẹ̀sìn o mọ́sá fáwọn ní lágbọ̀ọ́yé inú ẹ̀sìn o tọba wa fún wa nígbà lè fi ṣe ìjọsìn fún wa ọlọ́run lọ́nà tó gbà yọnu sí wa ọ̀la kẹlẹ́mẹ́lá ìlà ìlọ́lọ́ ẹ̀ẹ́n tíra wọ̀lá ọ̀mùrọ̀ òun náà ni a kàn máa tẹ̀síwájú ó sì bẹ́ẹ̀ pẹ́ wá díẹ̀ àwọn kankan lọ́fàdà rẹ̀ àán lọ́jà pẹ́lẹ́ yìí bí ẹ̀ náà àmì láti máa tẹ̀síwájú lórí kúta dé alhaju anuwaye lè mú ìtẹ̀kẹ́ ẹ̀ ẹni tí ò ní kápá láti lọ hajj tààfẹ́ bá tààfẹ́ ṣe hajj ló kọ́ rẹ̀ tààfẹ́ délé tààfẹ́ délé bì níbi iṣẹ́ hajj yìí àwọn owó ní rẹ́rù mùsùlùmí àwọn tí ò ní gbàgbọ́ta àgbàlérò láyé ń bí alákọ̀ọ́kọ́ àṣẹ́kù kẹbíìrù lùfẹ́ẹ̀ni àgbàlagbà arúgbó kùjẹ́kùjẹ́ bí àṣà yorùbá àwìlmarí mọ́rọ̀dọ́n láàyè kùjẹ́ ẹ̀dáwà lùwù àbí aláàárẹ̀ tó ti pé ní àárẹ̀ náà ọlágbà débi àti ẹ̀rù kò lè rí wòsàn kò sí nù ìrànkàn àwọn ti lù sí òkú lára rẹ̀ allahu akbar gbogbo àwọn tọ́rẹ̀ ọlọ́mọba ní fún lálàáfíà o gbogbo àwọn arúgbó àwọn àgbàlagbà wa ọlọ́mọba ní fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa náà já dáadáa mọ́túnfà rẹ̀ mọ́fà ìtẹ̀tẹ̀ wa mẹ́lẹ̀ kọ́lákẹ́ mẹ́lẹ́ ìlà ìlọ́lọ́ gẹ́gẹ́ bí nǹkan tá ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwò ní mímọ̀ mẹ́sàbù wọn òfin ní ọ̀wọn bíi wọn lórí gun bíi ẹ̀rọ ọ̀nà méjì ni ọ̀nà alákọ̀ọ́kọ́ sàtọ́ ilẹ̀ ilẹ̀ hajj ní kápá láti kíni o láti gbọ̀nà hajj lọ ọwọ́ adágara kò lè kan tá a wò pé ní mórí bọ́ àbí gẹ́gẹ́ bí nǹkan a kà síwájú tọ̀ السنيب من يحج عنه kọlọ wa ẹni tí ó bá ṣiṣẹ́ ájì tó délédè ilé làwọn àpò onímọ̀ bíi imamu sauri abdullahi ibn mubarak abu hanifa ashafi'i ahmed wa ishaq eré ni wọ́n sọ ẹ́ afọ́ abdulhazmi ọgbà ìgbà wa kan wa ọgbà ìgbà wa arúgbó báyìí náà wájà rẹ̀ látọ̀dọ̀ afáwa ali afáwa gbogbo ibn abed afáwa afọ afáwa kọ̀ọ̀wù afáwa mujahid sa'id ibn musayyib afáwa ibrahim nafa'i kó o lè mọ̀ ìpín sáńkì lágbóyè ẹ̀sìn èso orí tiwa ló ti bẹ̀rẹ̀ kò sì lè pín lórí wa àwọn tó ń ti gbéra lágbóyè ẹ̀sìn kan pẹ̀lú àwọn èdè ìtiwájú tó kọ́nà bá ti kẹ́ wọn wà dé bí ìlú dáa ẹ̀rí eléyìí tí wọ́n sọ yìí òun náà ni àdìsí àfàwà alùpàdù ibùnà àbẹ rọbìyàlọ́wọ́ ànúhùmá wà àrùbọ̀ ọ̀hún. bóòlù àdìsí náà ti wá àdìsí wọn àfàwà àdùnlá ọmọ àbáàtì lọ́gbà wa ọjọ́ àbúrò fún ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àdìpàdù ọmọ àbáàtì yìí ọ wà lẹ́yìn ó máa jòkó lórí dìbò dáàbà rí dìbò àdáàbà ràǹkúmí bó ti wà wọn ibi tọwọ́ ọrùn rẹ̀ bá tán níbi ọwọ́ ìjìká ẹ̀ sẹ́yìn díẹ̀ báyìí ẹ̀dọ́ fẹ́ mú odòkó ń bẹ̀ wà láàrin níbi ọwọ́ ẹ̀yìn bọ́ síbi ibi egun bí ràǹkúmí ni òun ń pè ní àrídìbò ẹ̀sán bá wá gbé síbẹ̀ ní pè ní rọ̀dí ó ti yé báyìí àníbi most especially àwọn tó bá jẹ́ ọmọ kéékèèké ànábì máa gbé wọn ó ti yé àbá wa àlùfáàdùlù lọ wà ní ríndúkọ ànábì lọ́jọ́ rọ̀ sí òun ànábì lọ́jọ́ náà fàjá àti mọ́rọ́ àtúnbẹ̀tì kọ́sàn-án obìnrin kan wá dé ní agbègbè ní ìdílé àbí ní àwọn tọ́jú àtìkọ́mù yẹn àlàbáṣe àbí àlùfáàdùlù dàrẹ́ ni wọ ọmọbìnrin ọmọbìnrin náà wò ó. anabi wa ń yí ojú alifásitì kú onítòsí rẹ lóhùn kájú rẹ kájú rẹ oyè obìnrin wọn sọ pé anabi ìnàfàyè ọgọta lọ́ọ̀hì àlà ìbáàdì hajj ọ̀ràn yẹn ọlọ́run lórí àwọn ẹrú rẹ nígbà tá a ti hajj adúrò kẹ́kẹ́ àbí ṣe é kọ́ ní kẹ̀mí yọ nígbà tí ó gbà àgbàlagbà lọ́ba bàbá mi àgbàlagbà arúgbó kùjẹ́kùjẹ́ òun náà lọ́ba láàyè tùmùtù àlàrọ̀ ṣẹlà tó ṣe wípé ní bẹ́ẹ̀ bá gbé ikú nǹkan àgùn gan yọ máa dàrú báyìí ni ó rí i pé ìjọba tó ọ̀nà bá wọn tán sọ sẹ́yìn àṣọ wípé ní ẹ̀ńtọ́ bá ti pé tán bá gbé ilé nǹkan àgùn òní lè báláǹsì ń bẹ̀ dáadáa báwọn bá ti mọ iyọ̀ àgbọ́yé nù ìkànnì nìyí nígbà tó ti pé ní tàlẹ́ ní tí ò ní kápá tá a fẹ́ ṣe hajj wọ́n ní àgbàlagbà ọgbọ́n tóbìnrin sọ ó ní ọ̀ràn yẹn hajj adúrọ̀kẹ̀tì àbí ìṣe ìkọ́ni kẹ̀bí rọ̀ ọba bàbá mi ní àgbàlagbà arúgbó kùjẹ́kùjẹ́ wọn tara mú jáde ń bẹ̀ yí ní nínú ẹ̀ táàbì hajj ọkùnrin tẹ́bi ní àgbàlagbà arúgbó. àfa àfojú àní ànábì tó mo lè ṣe hajj kí n bá a ṣe hajj ànábì náà bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí wàdálìkà fi hajjẹ ti wàdà ọ̀ṣẹ̀lẹ̀ ní hajj ìdágbére tá nẹ́bi ṣe hajj ìkan náà nẹ́bi ṣe nú ayé hajj mélòó ẹyọ kan òun náà ní pé ní hajj ti wàdà ó ti yẹ wọn ní àdìsí yìí ló ń kọ́ra tó ń lò ní àgbà wa. wọ́tún ìlà àdìjọ́ sọ̀rọ̀ ti yọ lọ́wọ́ àwọn àná àfa ìmọ̀mú àdí kàlífẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ rí lẹ́yìn muhammed wọ́n bí àǹṣeyìkín láàyè jìdù ní ṣètò ọ̀rà wípé àgbàlagbà tí ò ní kàpá bóòlù kó ti ṣe olùyọjá ṣe zò ánìmọ̀ yọ ọ̀ràn ẹlòmíì tí ó bá kò ṣe èyí ò ní pé tán kó jẹ àhàzà ó máa ìkútù ẹlòmíì gbogbo tẹnu wọn ó lò sí ìṣe ájì yóò àbá àti àmà ánìmọ̀ yọ ọmọdé ọ̀bì àfọ̀ òun. ara ọ̀pọ̀ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórúkú yìí òun náà ní ọ̀rọ̀ kan tí mo mọ̀ lèkì sọ wàlẹ́yìn àfáwà lẹ́kọ̀ọ́ tó sáà sanjọ́ ọmọ egypt ń bí wàlẹ́ hasan tó sọ ọ́lẹ́ láyà ojú ahadu an ahad ilà amẹ́yẹkẹ́ni lamuyẹ̀fọ́jà hajjata islam wọ́n ní ẹnì fún òun lè bẹ́ẹ̀ ti hajj àfi kan bá ti hajj wò ó tí ó ti hajj islam tó ti hajj ọ̀ràn yẹn tó di kó kú ọ̀rọ̀ di méjì kọ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ o lè dị mú kó lò ó kò sí láì o sì lè mú tó pé tọ́ rẹ̀ ń tó di eléyìí mú sànà hu àìlẹ́ alẹ́ àbẹ̀jẹ̀ náà òun náà ṣe òun náà bá di alákọ̀ọ́kọ́ mú náà ni anumọ mọlẹ لا sẹkọ ní إلا أن يستطيع بنفسه. an yastati'a bi nafsihi ẹ tí o bá ti ní kápá fún rárá rẹ ó mọ bìrì sí hajj hajj sọ̀rọ̀ yẹn fún torí kọlọ sọ pé ní man istata'a ilayhi sabila tó ìjágbàlagbà ìjárúgbó àbí ìjẹ aláàárẹ̀ tá a wò kókò lè mórí kọmú ààrẹ rẹ ń kọ o ìnà àjàmì lè ti tọ ọ nínú àìní kápá lọ́wọ́ ìdántọ́ bá rí bẹ́ẹ̀ hajj sọ̀rọ̀ yẹn lórí wọn lẹ́rìí àwọn ẹ̀yìn àfáàbí oróṣù òun náà wà gbàrú ìsìn báyìí wá sọ́dọ̀ àtàwọn náà jẹ́ hànàfíyà àmọ́ wà ní ìṣòro àìwú ìlà kọjá rẹ̀ èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àbú hànífà ní wípé èyí tá a sọ síwájú nù wípé wọ́n lè bá a ṣe hajj nínú mùsùlùmí tó nàbí ṣe ibà àníbi ọmọrọ rọ́bì ọgbọ́ àdúgbò wọn láfa àwọn àbúláàmù ọmọrọ wọn ni wọn sọ wípé ní láàyè ojú ahadun àni ahad ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan ti hajj fa wà láàyè túmù ahadun láàyè ó jà áhàdún àná àhàd ẹnì kan mọ̀ bẹ́ẹ̀ nìkan ti ájì wàlá yẹsùn wàlá yẹsùn áhàdún àná àhàd kẹ́nìkan sì mọ̀ bẹ́ẹ̀ nìkan gbà wẹ̀ wàhálàlú àdìsá lùkàtà àmìyà ọmọ obìnrin ẹ̀kan tá a lọ́wọ́ bà níbi tó sọ̀rọ̀ bàbá rẹ̀ yẹn wọ́n wá ní àhà àdìsí wúwà conditional condition tó wà mẹ́rin àdéhùn wà fún mi là kóhùn nìkan lónìí أفاوى ابن عبد البر النمري الأندلسي رحمه الله تعالى وصيفي أفاوى القاضي عياض نعم أفاوى لقوني مذهبي محمد أمي الكمار لبني وسير من حديث يوم بنيه طريق بدون بيت هناك ó ń ṣàlàyé pé ọ̀ràn yẹn á jì bìlíìsì tó àbúrò adé òun tẹ̀tẹ̀ wà rẹ̀ ní kàkà lọ́wọ́ béèrè wípé ní sọ́lẹ̀tọ̀ fún un kó wọn bá bàbá àwọn ṣe é tí bàbá wọn wà ní ládàá rẹ̀ tọ̀ ẹ̀yìn bá wọn. mẹ́tàlá mi ìdásófìyà màbúrúgà ìdásófìyà màbúrúgà à ń sọ̀rọ̀ pa màbúrúgà yìí ẹ̀ oríṣiríṣi ìtumọ̀ ní kẹ́lí mọ̀ náà ní sọ̀rọ̀ àwọn afọ́nù kékeré ní yìí wọ́n máa ń fún wọn nígbà míì gbogbo nǹkan náà ni mà ní mùsọ́lá owó ìmọ̀ ló ní mùsọ́lá òjẹ́ nínú ìtumọ̀ tí wọ́n fún un lákòókò òun ni pé ẹ̀ńtà ń pè ní àlùmáàbùrù àlùwàlá mìm àlàáyé àbúdọ́ọ̀dẹ́ àlùwàbù àlùbá àlùmáàbùrù ẹ̀tọ́ bàtàlọ́ọ̀fẹ́ هو الذي لا يثبت على الراحلة òun náà lẹ́nu tó ṣe قال ابن رشد نعم أعطاه ثم لا ابن رشد دعوة ضمير من هو المعذوب على ما في مناسك النووي وشرحه يعني تنكن معذوب gẹ́gẹ́ bó ti wà nínú sílẹ̀ àkàtà ń pè ní mọ̀nẹ́tì tí mo náà wáyé kọ àti àlàyé rẹ̀ wọn fẹ́ tún máa rẹ̀ fún wa. ìnàlá àbí ìmọ̀nà àbọ̀ àti ọ̀rọ̀kọ́tà ní kìtọ́ rẹ̀ harapati ní túmọ̀ sí pé látara ní túmọ̀ sí pé lílẹ̀ àbí kí nǹkan ó nítorí pé ẹni tó bá lẹ̀ wọn ìkọ́tọ̀ àárín láti máa ṣe káàkiri bọ́sì bọ́sọ̀ ń káàkiri òun kò ti sọ́ọ̀pù kò nílò rí ṣe wọ́n lè lọ gbajúmọ̀. Hmm? tọ́ àwọn onímọ̀ ọ̀rọ̀ wọn lórí ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò lè dúró dáadáa àbẹ̀ni tí ó rẹ́ kò sí hárọ́kà mọ́ kò sáṣàn mọ́ náà kò sí kíni kò sí áṣàn mọ́ dáadáa hárọ́kà kò sí mọ́ dáadáa ẹni ìdọ́gbọ̀n máa fi gbá pátá ló máa fi gbọ́wọ́ sọ́mi jẹun títí mọ bí ẹ̀ẹ́dàlẹ̀ gbàgbàgbà ìgbà bí ọmọdé bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí máa lọ́kùn sílẹ̀ lókun òkè yọ ọ̀nà ọ̀rọ̀ àwọn àfáàní pé ní irú ẹni bẹ́ẹ̀ bá padà gbádùn báàdà àjìjà ánìmù mẹ́rin ìbò lẹ́yìn ìgbà tí ẹni tó lọ bá a ṣe ájì bá ti ṣe ájì nìkan tọ̀ wọ́n ní ìbéèrè rí pé ṣé ájì kan bá a ṣe òun ó ti ṣáájú ọ̀rọ̀ yẹn ní tí ní tèmi náà àbí yóò tún ní ìdè imam ahmed àti àfa imam sẹ́kẹ̀ ní ìsáàkù mọ̀rọ̀ àkóyá mọ́tò àbí wọn òfin yàn bí wọn ní pé ní àná òkò wọn ti bá àwọn wàrà wọn yàn ọ̀rọ̀ yìí pé méjì kò ti ṣe náà nù mí dandan kọ́ ni kó dáa padà kọ́ńbà ti pé ní ṣe méjì. eléyìí tá a wí ni ìmáàmù mùsàlù na àwọn ọjọ́ ìrìyà àwọn náà kọ́ àtàwọn èèyàn wọn ìtàwọn náà mú nìyẹn. وذهب أبو حنيفة والشافعي وابن المنذر àbá ta àkàálẹ̀ yìí kí ni mọ́tà àbí fi wọn àwọn nira wò láàyò níbù nígbà tó rẹ̀ lọ tí ò ní haraka tí ò láti yẹn hmm? tẹ́nìkan ti wá bá tẹ́nìkan ti wá bá àti hajj tọ́padà wá gbádùn padà ájì tán bá a ṣe wọn ni yóò mú mi wá ní yọ tẹ̀sẹ̀ mí nìkan rárá rẹ̀ torí wípé ní ọ̀padà sílé ìwà wípé ní kìí tẹni tá a já sínú àlàáfíà rẹ̀ pé kò lè lálàáfíà náà èyí ò ní pé lọ́dọ̀ sí wọn ẹni tí ọ̀la tá a ti já kàn pé kò lè lálàáfíà náà ní kí ni o ni wọ́n lè ṣe hajj fún ní wọ́n bá a ṣe hajj fún. o ti yé gẹ́gẹ́ bí nǹkan ta àlẹ́ ìkàtẹ́ àgbàlagbà arúgbó àbí ẹni tọrọ ta àrùkú kò lè gbádùn mọ́ àwọn anìkó tí ẹni tí àárẹ̀ bá láti padà wá gbádùn àti wípé ní mọ́jẹ̀mú alẹ́bí bá a ti ájì òun ó ti dé kó mẹ́rin ìdání òun náà ṣẹ́gun rẹ̀ a wí yìí àfa àwa àlùkọ́jú ẹ̀yà àgbà ilé ìwájú ní ọ̀gbọ̀lọ́gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ìsàndìmú mọ́tàbí wọn lọ síbi a ah, nígbà tó bá ti di pé ní tí a fi gbé nǹkan lẹ̀ fún yàn ààrẹ sábàbí wọn mọ̀ sọ níta gbé nǹkan náà lẹ̀ torí sábàbí wọn kọ òun náà lọ náà kọ́lá ní xaasi ní sẹ́kọ́tẹ́ àfa àwa xaasi ní hajar ìmùtírà nǹkan fún ìbáraẹ̀ wọn sọ ń bẹ̀rẹ̀ pé ní ìfẹ́lẹ̀kù fíìmù ìdàrú ìyẹ̀lẹ̀mà ọ̀hún àwọn àbá àti ìyàpẹ̀ ìpè níbi aláàárẹ̀ tí ò lè ṣe kankan wọn tọ́pọ̀ padà wá gbádùn kàkọ́ ọ̀lẹ́ ìdìbò ntọ́pọ̀lọpọ̀ àwọn àpá àtọ́ni pé nílé ayò ìdìbò òwúrò ayò tí wọ́n bá dé gbà tọ́rẹ̀ ẹ̀rọ kìí ṣe hajj tọ́lọ́ fẹ́ gbà lọ kìí ṣe hajj ọ̀rẹ́ ẹ̀yàn tọ́lọ́ ló ṣe nìyẹn lè anáwó tabajan anáwó lábẹ́yẹ̀kú mi bó ti gbádùn adédọ́dù kúrò ní lẹ́wù àwọn tá a rò pé wọn ò lè gbádùn ọ̀kọ́lẹ̀ ahmed wa isaac láti ìdúró ilé ààrẹ afáwa imam ahmed muhammed afáwa sàkùn mọ́rọ́ àwọn èyí sàkùn lẹ́sẹ̀ wọn àmì àhà òtún ní ìdìbò ah, ah, tó máa dá a padà mọ́ ìgbésẹ̀ bí kò sọ̀tọ̀ wà nù tó fi ṣe kí ni o tó fi ṣe ìran ní ájì ara rẹ̀ wọ́n ti bá mú wá lọ́rùn ẹ̀yàn ṣùgbọ́n ọ̀nà yẹn náà sáà ní ẹ̀yẹ kì í sọ ọ̀nà yẹn ájì méjì ọ̀nà yẹn wọ̀ náà. ẹlẹ́ẹ̀kẹta lórí gbogbo ìbọn alhaji amiru jaja wà lọ́mọ́rọ́ bí wọ́lẹ̀ máa kó káfẹ́ ẹni tí àwọn òpin ní yọ gbádùn níbi àárẹ̀ tó ṣe tábà fi hajj abẹ́ni tí wọ́n dè mọ́lẹ̀ bóyá wà lọ́gbẹ́ wọn àbí kọ́lá ni wọ́n sọ pé mọ́gùnì ní ìṣe àtàkùn ní àdìmọ́gùnì lè fi nìkú dáa ní ẹ̀ríkà àwọn ọ̀gá ẹ̀kọ́ rẹ̀ dáadáa àbí ọ̀nà bọ́ni ẹ̀fẹ́ tọ̀ àbá wa yìí wọ́n sọ bẹ́ẹ̀ pé ní mọ́ yóò rí dáadáa wá lù mọ́rọ́dì yìí ẹ̀ń tá a bá ń rò wípé ní yóò ti gbádùn wọ́lì màhàbù àdéhùntọ́wà tó wọ́n dé mọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí sálámù àyè tẹ̀lé ìlà kọ̀lẹ́tọ̀ wípé ní ọwọ́ àwọn ọmọ ẹ̀yìn pẹ̀lú àmì fa ìfá àlà tọ́ba ti bẹ́ẹ̀ lámùzítò wọ́n ń lámùyẹ̀bọ̀ tọ́ba rán yẹn wọn kò ní hajj yẹn kọ́dà kọ́ mọ́ sí ìgbádùn ìrírí ìtawí náà ni wọ́n ń sábà yẹn lọ. ó yé báyìí mo gbá àwọn tá à ẹ̀ ń tí ò wá fọ́ọ̀lù sí tọ́ba nígbà náà tó ń náà lè rán yẹn. wọ́kọ́ la abu hanifa abu hanifa à ń sọ wípé láwùjọ àlejò. ويكون ذلك مراعا ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kò bùkátà sí àmójútó tọ́ba ti rí pé ní ó ní pápá àti ṣe ájì fúnra ara rẹ̀ làzínà owó ṣe dandan lọ́rùn rẹ̀ wà ilá àjùzá àwùjá rẹ̀ ṣé wàá wá lè ṣe kọ́ ẹlẹ́mí lè lọ́ba ṣe ìyá ni wo ájú àti ájì mi lọ sí mi ẹ wọ́n ti torí pé ní kò ní pápá àti ṣe ájì fúnra ara rẹ̀ lónìí àṣìbáà ní àtúnyíwá ní mbò ìlú ó dàbí ẹni tá a jáde pé olùgbàlù mọ́mú náà wà wọ́pọ̀ tó gbajúmọ̀ wọ́n sọ fún àgbẹ̀ ní aláàárẹ̀ àwọn àwọn òye tọ́ba ní kí ní kí ẹni tá a lè jáde lára rẹ̀ tó kò ní mi ò bá tẹ̀ ájì torí gbé òun náà gbọ́dọ̀ jáde lára kó òun náà lè fi fúnra ara wọn tọ́ba níbẹ̀ fàlẹ́ ayé yúdù nìyá bàtú ànìmù fi yí kásọ̀ èyí níbi tí hajj wọn à lè bá a dé òtíṣàn alálàáfíà lọ́wọ́ a kàn ti pé ní àdáwùl hajj tó ń kọ́ alẹ́ sàárọ̀ ọ̀hún sísan hajj díẹ̀ tí o lè pe ní lọ́wọ́ pé o lè sùn síwájú ní ọ̀wà oníjẹ́ alàlẹ́ ọwọ́ yìí nítorí kọ̀ǹtẹ́sán tó wà yẹn o ti yẹ oníjẹ́ ní kíni oníjẹ́ ní kí wọ́n kówó nítorí kọ̀ǹtẹ́sán ààrẹ kọ́ wa. lẹ́kọ̀ọ́ wa àjà ànàsì fún bàbá ẹ̀dá ọ̀dà tí ọ̀bá wa tẹ̀lé fún wọn sọ yìí tọ́wọ́ lọ gbé yẹn ti pé gbanú pé ájí ọ̀padà kú fọ́ọ̀lì tí wọ́n ní ájá ní Islam èyí tó ní sábà ń ṣe èyí tó ti wá ní ájí náà nù sọgbọ́dà lójú oyè ẹ̀ńtà sọ wípé ní ọ̀rẹ́ àmọ́ àwọn òwúgbé ní àwọn òsì lè gbádùn ìdájọ́ àwọn àfáàní wípé ní kọ́mọ̀ ìrìn àyìnlá bá wọn ṣe ájí kọ́mọ̀ ìrìn tí kọ́lọ̀ ọ̀dà kò wá tẹ̀lé fatiwa pé kọ́ mọ̀ ràn yàn lọ wá ràn yàn lọ nígbà tó wá ràn yàn lọ tó lọ fi ájì òun ọwá kú ṣé ájì tó ràn yàn lọ yìí pẹ̀lú pé kọ́ tẹ̀lé ìtọ́ jẹ́ tó ti ní ájì náà nù ní ìdè ọ̀rọ̀ méjì gbẹ̀ngbẹ̀ pé ní òtúndàdà hajj náà torí pé nígbà tí ó kú sí apadà ọ̀padà hàn sí wa wípé agẹ́tò náà wípé ó ṣe déédéé ẹni sanjá kan lára nítorí ìgbádùn torí kò gbádùn ti dé mu. ẹlẹ́ẹ̀kejì láàyò jí òhò lè anahu àhájá wàhùwà ọ̀gbọ́n àyùsùn mílíọ̀nù pèlè àná ẹ̀ padà sí kọ̀ǹtẹ́sán ọ̀rọ̀ ní kọ̀ǹdíṣàn tó wà kó tó di kó kú ni wípé àjákàn lára rẹ̀ tó kò lè gbádùn ẹ̀hẹ́ tọ́ba níbẹ̀ ń kọ́ o àti wípé ní ájìwò sábà àti kó tó di kó kú kò ní ájìwò ájìwò kò dúró ní ìdúró ájì ọ̀ràn tó wà lọ́rùn rẹ̀ hmm? fàlámù ìdí kàmáìlà ògbárí àmì ìbò ájìwò ètí ìdí ájìwò àwọn ìṣòro ìṣòro ìṣòro ìṣòro tọ́wọ́ gbá gbogbo ẹ̀ lọ́kọ́ alihajju àwọn mẹtòlù ẹ̀tọ́ yàgòlè ìjà àlebà ti hajj ó rí i pé ní àwọn tá a pè ní alimusitẹ̀tẹ̀ àyìnbá yìí àbí ọ̀rẹ́ ìmùsítẹ̀tẹ̀ àwọn tó ní kápá nígbà tó tó wọ́n ẹni eléyìí ẹlẹ́ẹ̀kẹ́rin torí pé lábẹ́ alihajju àwọn ìlọ́wọ́ yìí síbí bẹ́ẹ̀ lómi ìtẹ̀ hajj làwà àwa gbé e látòrí alihaju àni lùmùsùlùmí ẹni tó ní kápá tá a lè bá a ṣe hajj ẹlẹ́ẹ̀kejì alihaju àni sọ́yìn lùmùsùlùmí ẹni tí ò ní kápá tá a lè bá a ṣe hajj ẹlẹ́ẹ̀kejì àni kejì alihaju àni yíjà jàwáàlú mọ́rọ̀ ẹni wọ́n bá a wà ní ìdè mọ́lẹ̀ àbẹ̀ntàn òkú sọ ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ńtọ́ bá ya wèrè tí àjàkùn wípé kò lè gbádùn lòdì wò lè filẹ̀ fàyídà wájàbà àdéhùn hajj tí hajj bá sọ̀rọ̀ ẹ̀ lọ́rùn rẹ̀ fún màjánà ọ̀sẹ̀ wá ya wèrè láyé sànà wàhálà wò wọn àní bá gbé dídí pé ẹ lọ́ bá ti fàyín náà àtọ́gbọ́padà wá ti wèrè wọn tó fi kú àlọ́ àwọn tó ya wèrè bá ti sọ̀rọ̀ tọba àmọ́ tọba yìí tó lọ́n kọ́lé ní kíkọ́ ra wá sí gbèrè wípé lọ fún ṣọjà àyè wọn bá ti hajj lọ. eléyìí ni ọ̀rọ̀ ìgbọ́nmọ̀ sábẹ̀yìn àti àfáàwà ahmed ibn ahmed wàdà òwúrọ̀ rẹ̀. abu hanifa ni yẹn yuzu ọlọ́tọ̀ ọ̀rẹ́kùn ní mọ̀ọ́kù àwa wà lábẹ́ kára ní o. fàyìn sọ́ṣà tọ́ba padà gbádùn wọ́n dàbà àléyìn ayé ẹ̀kújà yóò ṣe hajj mìíràn wà í máa tàtọ́gbà wá fún àdá èyí tán bá tòun náà kọ̀ ó ti lọ òsì hajj náà ibi wíìlì tá a ní kíni o wíìlì tá a ní pé àwọn òfin wíìlì padà gbádùn àwa rí i pé ní lábẹ́ kó lè padà gbádùn yìí ọwọ́ aráàyàn lọ hajj kan ọ̀hún ọ̀kẹ́ wọn bá aráàyàn lọ hajj náà bá a ṣe wọn a máa wà lábẹ́ wípé ní káwọn olè ti rí lọ́fẹ̀ṣẹ̀ tó bá padà gbádùn yóò tún hajj méje àmọ́ tí ọ̀bá gbádùn tó bá ti bẹ́ẹ̀ kú hajj sábà sọ̀rọ̀ náà kọ́ òṣìṣẹ́ hajj ìsìláàmù náà nù. wàyí ni sanáà balẹ̀ mẹ̀jìnnún wàhùjì ánìmù sí hajj àyàtìjì túmọ̀ àfáàkọ́ nàìjíríà hajj. ọ̀dà ẹ̀tọ́ wa ya wèrè nígbà tó wà nínú ayé ọwọ́ arí yàn bá arìnrìn àlọ́ hajj pẹ̀tọ̀ ẹ̀bá ẹ̀bá ni sí hajj ló kọ́ lágbájá. nígbà tó padà wá yá ọ padà wá gbádùn bó ti gbádùn yìí yóò ṣe hajj mi wàyí ń dàmú yóò fi kú wà tọ́sọ̀ nínú ọ̀sánà tí ọba tó wá gbádùn tó wá ti kọ́ wá ti wèlò owó nínú ẹ́ sàfihì kọ̀wù láàní lè ẹ́hẹ̀dẹ̀ lè áìlì mi àwọn àfáà ní ọ̀rọ̀ méjì lórí mi ni aláwọ̀kọ́ ni pé níbi ìdíjú wù ó ti ṣe hajj náà nípa wà tọ́sọ̀ wọ́n wà ń dàbí ànífà wà áhàdà wà áhàdùkọ̀ àtiwálé ṣàfihàn àti nínú èyí tá a rí múnú ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ alátẹ̀lé ìnáwó ṣáfìrí rọ̀ṣùnà gbogbo ọ̀gá rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn dí òhù kò tí ì ní hajj kò tí ì rà ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni lọ́tọ̀dọ̀ alìnáwó ṣáfìrí rọ̀ṣùnà gbogbo ọ̀gá rẹ̀ nǹkan yìí ló sọ alhajju amman mata wàlá mùsùlùmí ẹni tó kú kí o ṣe hajj láti bá a ṣe hajj. من مات وقد وجب عليه الحج ولم يحج ẹni tó bá kú nígbà tí hajj sọ̀rọ̀ èèyàn lé lórí àdẹ̀fọ́ pé ní kíní máa fà tí hajj máa fi sọ̀rọ̀ èèyàn lórí málàkà dáadáa wà rọ̀ ọ́hílà ó ní ìfapá èyí ó e lọ gbé e bọ̀ ó tún ní kápá nǹkan ìrìn àjò ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n sàtọ́ ó tún wá ní kí ni ó ní kápá àti lọ èyí ni pé ní nínú àlàáfíà lára rẹ̀ ó ní kápá nínú àlàáfíà lójú ọ̀nà náà ọ̀nà ọ̀nà náà tún dáa pẹ̀lú méjèèjì ní hajj sọ̀rọ̀ yàrá lórí àmọ́ kọ̀ wá sí hajj abẹ́ni ẹlẹ́ẹ̀kejì nàzàrọ̀ hajj ẹ̀kẹ́ni wà lábẹ́yà hajj ó sì lérí pé ní a wọ́n sì hajj fọlọ́n kọ̀wárí hajj nìṣe kò ṣe ti dídé ikú kíbò ní ọ̀rọ̀ fàlì ẹ̀hẹ́lì lẹ́yìn ní fi dáàlì ká àkọwárí àwọn afá lọ́wọ́ ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹ́jùbù alẹ́ àwàlí yìí àyẹ̀ òrùjà àyìnbó àbí àyè òkúrìjà àyìnbó ẹnitọ́ bá jẹ́ gájẹ́n dandan lọ́rùn olú ẹni bẹ́ẹ̀ yóò wá fọwọ́ bọ̀ ní dúkìá tẹ̀lé tó kù nílẹ̀ yóò wá mú ní dúkìá rẹ̀ déédéé bí yóò ní bá a fi ṣe hajj sàwa kò sí yàtọ̀ dọ́gba dọ́gba ni fáta wù hajj wù tẹ̀kọ̀rẹ́ lóyà nítorí àti ètò hmm? nítorí ìmẹ́lẹ́ nítorí àìkà à ń torí ọ̀rọ̀ ayé tí ń bá káàkiri ní òde kó rí hajj ń ṣe àwọn obìnrin kan yóò sọ àbí ọmọ náà òun náà ní gbé gbé bẹ́ẹ̀ náà ni sọ kí àwọn hajj ń bẹ lẹ́nu àmọ́ tó wọn bá tó wọn fi kú wọn ṣe àbí tàṣọ lẹ̀ kí ẹni tó jẹ́ láti bá a fi fi hajj mu òun lọ̀rọ̀ mamu shafi mamu ahmed ibn hanbal mamu alhassan albasri afawa tawus ibn kaitan imamu alawuzai rahman ibn amr imamu tawri abu sufyan ibn sa'id mamu abu tawr àti imamu ishaq ibn rawi وسيرة وقال ابن حزم في المحلى مجرد أن المحلى ترى المجلد الأساس àfáà mú hasan sọ bẹ́ẹ̀ gbélé iná mọ̀rùwíyún àti abihùwẹ̀ rọ ni ni ni fi kọ́nà bá ní yóò sáà mílì anna mọ́rọ́ àtàmì juhaina obìnrin kan láti àdúgbò juhaina ọwọ́ bá níbi lọ́ba ní ìlú òṣìṣẹ́ ọlọ́run inna omi nàdàrà ayé àǹtà sójà ìyá mi ti lérí ó ti àdéhùn pé òun ó ti hajj ẹ́ fàlámsà sójà àtà mẹ́ta kò rí hajj òun ṣe dé afa àkójù àyà àmì ti mo lè ṣe hajj òun ló kọ bá ṣe hajj kọ́ọ̀lá náà hajji anha anabi níbẹ̀ ni bá a ti hajji àrọ̀ àìsí làwùká na àlẹ́ àkúnbi kìdẹ́ ìlú àkúntì kọ́ ọ̀dìyàtà kí ló rí sí pé ní títí yá rẹ bá jẹ gbèsè dọ́ọ̀bà tán ọlọ́run àṣàkó ìwàgbà ọlọ́run subhanahu wa ta'ala òun gan lọ́lẹ́sọ̀ sí káàkiri gbèsè tá a bá jẹ́ rọ̀wá wọlé bukhari rahimahullah. àdìsẹ́ lẹ́ẹ̀kejì àníbùn abẹ́rẹ́ radiyallahu anhuma anna imra'atan wọ́n lóbìnrin kan sa alati nabi rasulillah wọ́n bí anabi wa muhammad an abiyiha nípa bàbá yẹ mọ́tà wà lámúyà kò jù gbogbo àwa ń tiwa láyé lóde ìdí yìí bó o láti ṣe bí owó owó ṣe kéde owó fi tó wá fi gbà bí ká sọ̀rọ̀ léyìí ń ṣe ájì ní eight million àbádọ́jọ́ ẹ̀kú tó gbọ́ àwọn òfin sílẹ̀ àárẹ̀ sí ní ogún rẹ̀ lára nígbà náà pé ájì ìdáni wà lọ lápẹjá tó ń gbúdà rẹ̀ àwọn ọmọ dáadáa tí máa gbé yìnyín ẹ̀ mọ̀ ṣe ló ń kàbáyé ọlọ́mọba ní kí sọ̀rọ̀ àbà níbi ẹ̀kọ́ làwọn náà kọ́ lára àbùkù àkíyámọ̀ ó ṣe pàtàkì lẹ́mìí wọn iṣẹ́ àlùjẹ́mọ̀ ṣe pàtàkì lẹ́mìí wọn wọ́n dẹ̀ rí wípé ní nínú ẹ̀tọ́ àti ìwọ̀ táwọn di àwọn òbí àwọn òun náà nínú nǹkan báyìí ọlọ́sẹ̀ ọlọ́mọrin lẹ́yìn àwọn tó bí wa ọ ọlọ́dà ọlọ́mọrin gbẹ̀yìn wa ọ̀sàmì dáadáa tọ́ ànábi ní hajj abíyìkì bá bàbá rẹ̀ ti hajj òun náà tàbí mélòó iná bákan náà obìnrin kọ́ ò lè ti hajj ọbọkùnrin ṣe òdìye torí pé ọwọ́ asọ̀rọ̀ bàbá rẹ̀ ni àti pé ní àwọn tá a pè ní royal mustapha àwọn tá à ní kápá tá a sọ lẹ́ẹ̀kan yẹn bóyá torí ìjágbàlagbà àbí àárẹ̀ tá a rò kókò lè mórí gọ́ńbẹ̀ àbí àárẹ̀ tá àwọn òwe pé ní ó lè padà mórí bọ́ abẹ́ńtọ́ ya wòlé bí ọ̀gbádùn oyè báyìí ti yìn ta ló lè bá wọn ṣe ájú sọkùnrin àbúrò yìí ọ̀sẹ̀ tí ò lè dé irú kọta fún un hadith ta kàtẹ́ yìí nìyẹn hadith ẹlẹ́ ìta kàtẹ́ yìí rọwọ́ ọ̀hún mẹ́ta yìí àfáàwà ṣùáyì àdìmẹ́ta yìí àwọn àgbà hadith ẹlẹ́ yìí wà. wà ní ibùdó abẹ́ hadith ẹlẹ́ kẹta ọ̀rọ̀ ti yọ ọlọ́ọ̀hún àdìmúmọ̀ kọlùn ní ẹni tí bàbá àtọmọ ẹ̀ka mi ànà múrọ̀ àtàwọn olóbìnrin kan náà zàrọ̀ ti à ó di àbàmẹ́tẹ́tẹ́ ó ṣe ìlérí tó wọ́n ṣe hajj fún ọ̀gbọ́n ọwọ́ fún fàáta àbúhà ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin wá bá nẹ́bì ọwọ́ bí ànẹ́bì bàkínì ànẹ́bì ní àrọ̀ àyíṣà ìwọ́tọ̀ ọjọ́ mọ̀ ìyá sísà rẹ̀ làwùkánì àlà òkùtìkàdé yìí káni pé gbèsè kan bẹ lọ́wọ́ sísà rẹ̀ àkúntà ọ̀díyà tí wọn náà bá tán ọ̀là náà oníbẹ̀rẹ̀ kọ́ọ̀lù ànábì sọ pé ní fákùtù lọ́ha ọ̀wọ́ àkùbìlì wàfà ẹ̀sìn kò sí ọlọ́run ọlọ́run gan lọ́lọ́ ẹ̀sìn títà sí kíni o tá a san àdéhùn tá a bá ti fún ọlọ́run orí irú gbàdúrà ti ń dáhùn àdí bí ṣe dáhùn béèrè yìí àwọn àpá àtọkùn àgbóyún àgbóyé nù ní káàfi àpèjúwe káàfi dáhùn béèrè kò lè bá a yéèyàn ìgbà wà ní tó ṣẹlẹ̀ ọmọ ìyá rẹ̀ ti jẹ́rọ̀ ń gbèsè ní tó ṣẹlẹ̀ ọ̀hún ìyá rẹ ti di ọlọ́run gbèsè nù ni ọ̀dà tó bá jẹ gbèsè nù ayé ọba tán àbó olùgbà tó bá ah, ìnípìlẹ̀ kan bá gbèsè lọ́bọ́ lọ́run tọ̀ san gbèsè tọ́lọ́run náà gbèsè ní gbèsè jẹ tọ́lọ́run kan tó lágbára nínú yẹn lọ ọ̀wọ́ òdìrí báyìí ní ti ọ̀kọ́ ni fásitọ́lá ṣáfẹ̀ ẹ̀yà tó fi mọ̀ wọ́jàbà rẹ̀ ìhájú wọlé mi lò àwọn tó ní hajj ti dọ̀ràn a àwòye sọ̀rọ̀ rẹ̀ fa ìmáàtà kọ́bí àìsàlọ́kà ní ìpínlẹ̀ kálókù kó tó di pé ní ó ní àǹfààní àti o àti ṣe iṣẹ́ hajj yẹn ni sàkọ́tọ̀ fárúdò wò ìjọ́ràn yẹn hajj bọ́ lọ́rùn rẹ̀ torí tá a bá ní kíkọ̀ bọ́ gbogbo apátápátá àní mórígbọ́nù gbèsè ó yé báyìí nísìnyí torí pé ní tá a bá ti tẹ̀mí sí ni ìbáàdà mi ò ṣe máa dé tí ìbáàdà bá ti wá wà lẹ̀ kò wá sí sàmọ́ kúlù fún yàn láti rí ìbáàdà wọn ṣe títí tí yẹn fi padà síwájú ọlọ́run ọwọ́ àlábẹ́ ìwé ìlú ṣe ní ìbáàdà ní ẹ̀jẹ̀ gbèsè wa wọ́n lámúbi ẹ̀jẹ̀ ìbí lọ́kọ̀dọ́ kò sí pé dandan ọlọ́run ẹ̀kọ́ wá tán wà ìmọ̀ta bá àjẹsàmọ́kùn àmọ́ ìbáàdà wọn ti dé kọ́mọ̀tẹ̀sẹ̀ ó tún wá ní ìkápá àyè ti gbà á láti ṣe ìbáàdà yẹn kọ̀ wá sí wọ́n jàbẹ̀lẹ̀ kọ̀dọ̀ yọ tán báwò ṣéṣe kí ni o yọ tán ṣéṣe kí ni yọ tán kọ́lẹ̀ náwàwí alimami náwàwí rahmatulahi ta'ala ẹgbẹ́ rahmatulahi ta'ala ẹ máa sàdúrà fáwọn afẹ́ ẹ̀sìn ẹ̀ máa sàdúrà fáwọn afẹ́ àbànẹ́bí nínú dáadáa tọ́lọ̀ ń kọ́ náà lọ́kọ̀ tàjíbò lè sì náà bá tó ànà ìmájì káàwé èèyàn fi jẹ́ gínú kọlọ̀bá òkú ṣe hajj dandan ni nǹkan àkọ́dí tàtọ́ àti ayé àti iye wọlé mi rò káni tó ti ní kápá ní ọjọ́ ayé rẹ̀ àmọ́kọ̀ wá sí hajj wàhálà nǹkan àlàmù káyọ̀ eléyìí tá a wú ìtọ́ba fogún lẹ̀ ní o wà ilá kàlẹ́ àyẹ̀jìbò alẹ́ wàá rí bí ọba ti fogún lẹ̀ láàyọ̀ owó ọ̀ràn àyàtọ̀ lọ́wọ́n bẹ́ẹ̀ àwọn tí ó dògún rẹ̀ ń kọ́ ni wọ́n tẹ̀wá máa dáwọ́ pé àfẹ́yẹn náà yàn ní hajj o wọ̀rẹ̀ júùsù lè wá rí sí wọn hajj nàbí yìí hajj àná tòun ti bẹ́ẹ̀ náà kọ́ ó tún lẹ́tọ̀ọ́ fáwọn tí wọ́n bá dògún àbẹ́lòmíì náà kọ́ bá yàn sí hajj mo gbọ́ ọ̀rọ̀ kan nínú àwọn àfa onímọ̀ lẹ́yìn wà tó ṣe hajj ọ̀nà yìí kan wọ́n lóye hajj tó ṣe àmọ́ hajj ti ń tèyí náà kọ́ o yìí ti ọ́n bí àpò àwọn kan nínú àwọn àpá rẹ̀ ni ó ní gbèsè tó ń jẹ́ àpá náà nù kí wọ́n tábà ń bẹ nínú ayé pé wọ́n tábà kú hajj àpò dáadáa tó bọ́ àwọn dáadáa rẹ̀ so hajj náà bí yìí ni pé kí ni o kì í ẹ àmọ́ ti bẹ́ẹ̀ o bá pàdé sàwa ń awùsọ bí ní amúlá ìsàtọ́lẹ̀ báwọn ṣe o àbíkọ́ sàtọ́lẹ̀ bákan náà ni wọ́n lè bá ṣe ọlọ́sọ̀ bẹ́ẹ̀ àti táyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí tá a wà yí pé ní ẹni tó kú tí hajj sọ̀rọ̀ yẹn lọ́dún ọ̀wá ṣe hajj kò ṣe tó fi wá kú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nínú wọ́n ní láàyò hajj ánìwò ilà àyùsọ bìdáàlì àyùsìyà bìdáàlì fẹ̀yọ̀kú mẹ́mẹ́lẹ̀ kò wọn àdébà ti hajj àti tọ́ba tàtọ́ọ́lẹ̀ tọ́ba wa tàtọ́ọ́lẹ̀ wo àwa ti ké ní ìdá kan ìdá rẹ̀ ní àánàtọ́nà hajj. وهذا القول مروي عن الشعبي والنقعي وحماد بن ابي سليمان eléyìí tá a wí لدى امام الشعبي افاو àìmìrì بن شراحيل امام ibrahim ابراهيم اتي افاو حماد بن ابي سليمان àgbàlagbà bá آه، الثاني قال في أوجة المسالك أما عند الحنفية ففيه تفسير هذا أنتج حنفية آه، يفصل بين قال القارئ أخبرنا بن الملا القارئ طيب، يعني الرابع يعني أن من شرائط hajj lọ́yìn ipe mu mọ́jẹ̀mú kábẹ́lú mi ti hajj alámúrò bí hajj náà ní kọ́kọ́ àti rẹ̀ kalẹ̀ fàlẹ́ àyẹ̀dúsù hajj lọ́yìn ní ánìwú bí lọ́yìn amúrí ní àwùsọ̀bì ẹlòmíì ò lè bá a ti hajj tí ọba ti pàṣẹ bẹ́ẹ̀ fàyìn àwùsọ̀bì ayọ̀ hajj ànìwú tọba wa sọ àtọ́lẹ̀ pé ní kí wọ́n bá wọn fi hajj fàtàkọ́ wà ánìwú ajínàbí yún àwòwárí tún lámúyẹ̀dùn ájí ọ̀rìn ẹ̀yẹ̀wò tó sàtọ́wọ́lẹ̀ rẹ̀ wọn ò wá sí wọn á lọ bá ṣe ájí sàtọ́wọ́ ìjẹ́ ẹnìkan láti ta ní o ìjẹ́ náà àwọn tó dogun rẹ̀ ni ájí náà fílà tán bá ṣe o kọ̀kọ́ fà ájí ọ̀rìn ẹ̀yẹ̀ wà ní lámù yóò ṣe fàtàbárọ̀ àánú wájú àwọn ìlú hajj nàbíyí àwọn hajj àwọn ìlú òjẹ́ téèyàn bá tó wá sàtọ́wọ́lẹ̀ àwa rẹ̀ nìkan nú àwọn tí ó dogun rẹ̀ ọwọ́ ájí ṣe pé ní àá bàbá mi rèé àbí ìyá mi rèé kí ni tí owó inú ayé ọwọ́ akówó jọ ọwọ́ lọ sí ájì wọn fúnra ara rẹ̀ ọ̀nbí ààbò bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó kú àwọn hajjá rírù jáàzà àbọ̀wá kówó náà tó fi lágbọ́dá ó ní ìgbà àrùn ní hajj o àrùn ọ̀lọ́ hajj ni ààbọ̀ ní hajj o àrùn ọ̀lọ́ hajj ọ̀nbí ààbò lágbọ́dá ó ní bàbá wa ni mọ̀sọ́jọ́ òní náà yìí pé náà yẹn máa ẹlòmí ó lè jẹ́ pé lóòótọ́ náà wọ́n wọ́n lè gbọ́ yẹn náà pé sọ lágbájá afẹ́ fún ọ ní ajígbà àbọ̀ ẹlòmí sì ní yìí ọfẹ́ rán ní hajj ni rán ní hajj yìí sàlàyé pé ọfẹ́ rán ọ̀nbìyà lágbájá báyìí sódà tọ́ba dọ̀hùn alẹ́pẹ́ làbẹ́yìká àǹfọ̀láì mọ̀ ń jẹ́ pé ìwọ ọlọ́run ọ̀nbìyà lágbájá kò ní rò pé bóyá wọn fòun ní ájì fún wọn lọ sí ájì fúnra ara tòun màfòwó oyè àgbẹ̀ tọ wọlá ìsáàtú dálí kẹfìn ájì nàfẹ irú eléyìí báyìí nìkan ájì nàfẹ ájì jẹ ájì ẹ àti mọjẹmú wípé ní kẹni tó kú sọ pé ìdá sọ ẹ اوكي يقول لي الرابع الاك يعني من عدد المسالك اتى العين بدر الدين هذا يبني هو حاصل ما بمدى مالك ثلاث اقوال ايتم بلا بيور من مالك لوري غومبي يور متى انا لا هو مشهور وايتم بدون به لا يجوز ولته ثانيها الاك دي يجوز من الولد قلت وقم وبين الاك ده يجوز ان اوصى به قلت وقبط صالح وعن النصعي وبدل السلف sọ́dọ̀ àìgbọ́n àfáàwà ibrahim nàbáyé àtàpá kan náà àwọn ẹni àná láàyè fífò hajj àjùmọ̀yì ọ̀là ájì tá a bá òkú ṣe ọ̀là làbíà wàlá ánúgọ́yìrì yìí àbí tá a bẹ́rù mí náà ṣe wàhíyà ìwáyà tó amẹ́lí wáyé náà sọ bí ni ẹgbàá wa kan lọ́dọ̀ mọ́lẹ̀kì kódà kó dùkú tó kún ọ̀sàtọ̀ rẹ̀ irú bẹ́ẹ̀ kalẹ̀ wà fí musọ́nù nìtura sadarikọ yìí àníbi ní ọmọrọ rọsí ọlọ àdúgbò wa rọdọ ọhúnmá gẹgẹ bí nǹkan tá a kà síwájú lẹẹkan wípé ní láàyè ọjà ahadun àti ahad kẹ́ni fún ọmọ bẹ́ẹ̀ nìkan ti hajj wà láàyè fún ahadun àti ahad kẹ́ni kan sì má bẹ́ẹ̀ nìkan gbà wẹ̀ ọtí yẹ báyìí nìkan náà sọ ibi tí a tara dáa dúró sílé yìí nítorí nìkan ti kejì ìyàgbẹ́ lọ́sọ̀rọ̀ àwọn ọ̀tá rẹ̀ gbé bá a ti sọ díẹ̀díẹ̀ yìí kọ́nà bá ní fi àlùbáríkà sí o kò fún wa ní àgbọ̀yé ìmẹ̀sìn rẹ̀ dubai lọ. هذا وصلى الله وسلم على محمد عبده ورسوله وعلى اله وصحبه ومن والاه وسبحانك